ń fún wọn lówó wọn o kì í jó sọ bẹ́ẹ̀ mú lọ bẹ́ẹ̀ o. alájẹsẹ̀kù alájẹkù bíbí jọ bíbí jọ jọ bíbí jọ torí Ọlọ́run jọ bíbí jọ jọ jọ jọ torí Ọlọ́run. sọlọ onípe ò kì í gbọ́rọ̀. ó rí bẹ́ẹ̀ bíbí jọ jọ torí Ọlọ́run. bọ́sọ̀rí kó tó sọ mí lẹ́nu èmi gan sọ ẹ. yé yé yé yé bébí jọ tó lọ lọ ah, èmi fún ẹ ní instruction wá kí ni mo bá ẹ sọ kí lèmi àti ẹjọ sọ èmi fún ẹ ní instruction pé o gbọ́dọ̀ bá anybody sọ̀rọ̀ o wá lọ ń kíyàn o tún kíyàn lásán o lọ ń kí obìnrin. irọ́ bíbí mm, èṣù ni èṣù ni. kí ló dé kí ni wọ́n ṣe fún yín kí ló dé tẹ̀ náà wọ́n ń ta gbangba báyìí kí ló dé kí ló ṣẹlẹ̀. kí ló kàn ṣé bẹ́ẹ̀ ń kọjá lọ ni kí ló tẹ̀ ń tọ́jú bọ̀ nǹkan tí ò ṣe ti yín. tí ẹ máa ní sùúrù ọkùnrin ilé ń lù ń ta báyìí. sùúrù ni kí n má lè bá ọkọ mi wí pé ó ṣẹ̀ kí n má lè bá wí kí ni big deal tó wà ń bẹ̀. ẹ wò ẹ wò a lè máa kọjá lọ káàdì irú kan báyìí tó ṣẹlẹ̀ ká má lè sọ̀rọ̀ náà kí ló ṣe fún yín tẹ̀lé wọn báyìí ta. àbúrò máa dá sọ̀rọ̀ ó máa padà land yín ní prison torí bí mọ̀ọ́kan tó kàn yín nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Eh, ṣe mọ̀ pé ìwọ́n tiẹ̀ tán ṣe ń bá ẹ dá sí yẹn tán sọ̀rọ̀ yẹn wọ́n wọ́ sí situation yẹn ni ó mọ̀ pọ́n wọ́ sí situation yẹn àbí. àǹtí àǹtí ẹ dúró This is an abuse, oh. A terrible one. I calm down, oh. ṣe rò pé láyé ìgbà kan tó máa ní tọkùnrin bá na obìnrin òun nìkan offense this time around tóbìnrin bá try ẹ̀ náà ọkùnrin it's a big deal it is wrong abuse ńlá ni. ẹ lady lawyer ẹ pẹ̀lẹ́. dá mi lójú pé tẹ ṣe ń nà wọn náà nínú ilé nìyẹn which is wrong. ẹ ẹ wo ẹ wo àti nǹkan pọ̀ kí ló dé ẹ fi máa bébì mi lẹ́jà rẹ̀ kí ló kí ti ẹyẹ lè máa mi lọ jẹ́ tó kún lé ni bébì ìjọba mi o. ṣe sọ yẹn wọn dá pọ̀ lọ́wọ́ olówó bébì mẹ́ta olówó jọ̀ọ́ jọ̀ọ́ tó lọ lọ́wọ́ dẹ̀ yẹ́ baby i'm sorry yẹ́ẹ̀ yẹ́ẹ̀ yẹ́ẹ̀ mo kú ọ. omi ó ń kó mi sí tàbí and kí ni wọ́n me are you mad ó ṣe dúró idiot náà kó rí gbogbo yín mo ti rí mi. mo ti rí bùkún o lọ́dọ̀ ọlọ́run. ojoojúmọ́ ni mo máa yọ ìbùkún òní tèmi. pẹ̀rẹ̀kì pẹ̀rẹ̀kì. pẹ̀rẹ̀kì pẹ̀rẹ̀kì amórí fìlà ọlà tó wà lórí mi pẹ̀rẹ̀kì ló mórí tàdé ọlà bàjẹ́ lórí mi nǹkan tójú mi rí o rí kí ló rí tó bá rí wọn àkọ bó ṣe nu ọkọ ẹ níta gbangba pẹ̀lú belt nínú community wo wo fídíò yẹn ṣé o mojú. mi mi mi ìmọ̀ ẹni yìí o mi ìmọ̀ ẹni yìí ó mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí bọ̀dà Sàámú jẹ́ kàn pa ìrìnàjò àwọn tán kó lọ fún wọn ní farm shop ọmọ amẹ ni ah ah ewu obìnrin bó ṣe na ọkọ ah. ìlú belt. ó ṣọ̀pọ̀ kọ̀ ọkọ ẹ ni. ah, mo parọ́ ni. Ah! kò ní bàjẹ́ fún yín àṣẹ kò ní àṣẹ. kí ló ṣẹlẹ̀. ewu nǹkan tí mo rí lọ́sàn yìí ó surprise mi ni because I don't even know ah. what this world is turning into it's unheard of brasa mu nínú sọ gangan ni obìnrin ti fi bẹ́ẹ̀tù náà ọkọ ẹ̀ níta gbangba mi ìparọ́ gbogbo <laughs> náà rà mí. Oh, ṣé kámẹ́rà wà nbìkan is it one heart. I don't think so this girl. Ah, mo fẹ́ mọ ọmọkùnrin dàbí pé mo fẹ́ mọ ọmọ mo fẹ́ mọ ọmọbìnrin náà ni mo á ń wò bẹ́ẹ̀ ni kò fi bẹ́ẹ̀ clear dada but àwọn méjèèjì ó dà pé mo fẹ́ mọ̀ wọ́n ṣá. Hmm. Eh, kí wàá lórí bọ́ọ̀lù kí wàá lórí fọ́ọ̀nù ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ olóòlù ẹ̀ má dì mí mú ẹ̀ má dì mí mú kí fọ́fọ́ọ̀nù ìmọ́lẹ̀ kó mo gbogbo ẹ̀ bàjẹ́ dànù. ṣé torí tí ò kàn mí lọ́wọ́ tí ò kàn mí lẹ́sẹ̀ yìí olóṣù wa disturb rí aza mi mo rò kò rí ẹ̀ pé ni. ó ní kẹ́ ẹ wo bóyá máa dẹ́ni ẹ mọ̀ ni. bọ́dá sọ́mú bọ́dá sọ́mú náà. bẹ́ẹ̀ fọ́ọ̀nù òsì ó ló ti block rehearsal mi. èmi ní kí wọn náà ní sínú kó jẹ́ nǹkan ìdílé kan kó tó lọ bá wọn. kò kàn mí kò rà mí. ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní gbàgbà òde lórí íńtánẹ́ẹ̀tì ah, ah. lórí fóònù lẹ́ni ìwé ẹ kò rẹ́ mi máa ròjọ́ mọ́ kò kàn mí. kò rẹ́ mi. ẹjọ́ ẹlẹ́jọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ ní gbàgbà òde kò rẹ́ mi máa ròjọ́ mọ́ dúró tiẹ̀ wèrè lórí burúkú wọ́n ti fi gọ́sìpù wọ́n ti fi ṣe wọ́n ah, ah. káyé èèyàn bàjẹ́ nínú wọn máa ń dùn sí inú wọn ò ń dùn téèyàn bá ṣoríire bad news our spread hmm. àwọn olórí burúkú. sọtísù yẹn bá kàn rí ẹ you are a dead meat. kò kàn rí mi kò ní jábọ́. tí ọwọ́ yẹn bá wálẹ̀ you are finished. rárá rárá kò ní jábọ́ bíbí kò ní jàmọ́ bèbí. ẹ̀yin wo nìyẹn kí lẹ ń wá kiri kí ló ṣẹlẹ̀ gangan. àti mo jo yín bó ṣe sún fún wa gẹ́lẹ́ nìyà. kí ló sọ kí lẹ bá what's all this now the last time i checked this is my house and it's my private life for god's sake kí ló ṣẹlẹ̀ gangan. àǹtí ẹ wò á ti gbà báyìí á ti gbà pa márùn-ún ìsásìkò ìgbà tẹ bá ń bá ọkàn yín wí á ti àgbèrè lórí yẹn bó tẹ jọ ẹ bá wa dáríjì wọn ẹ wo tí nǹkan kan bá lọ ṣe wọn báyìí eré ọkàn á máa ṣe wá á dàbí ẹ pé àti ẹ ní kankan ká tiẹ̀ lè ṣe sí ká tiẹ̀ fi lè ràn wọ́n lọ́wọ́ lórí wàhálà yẹ ẹ jọ ẹ bá wa dáríjì wọn. àǹtí Mojoyin ẹ jọ ẹ wọlá obìnrin tájọ jẹ àtọ́lá agbára tó wà lára wa ẹ jọ bá wa dáríjì wọn ẹ jọ. ẹgbẹ́ yìí náà ẹ ṣe ìdúpẹ́ jọ à ń bẹ̀yìn báyìí à ń tì nítorí tí wọ́n bá fi bẹ̀yìn báyìí jọ bébí gbélé. kí n gbélé. gbé sílẹ̀ náà. kí n gbélé. ó yá gbélé. gbélé má bínú má bínú ó ti wà òkè dìde dìde pẹ̀lẹ́ má bínú má bínú ọkọ sorry sorry sorry now má bínú má bínú it's okay ẹ ṣe gan-an tí ẹ ṣé mo dúpẹ́ mo appreciate èmi náà ń ṣèyàn burúkú ẹ má bínú ẹ mo dúpẹ́. ẹ̀wọ̀n lágbára ọlọ́run àti àlàáfíà tó ti wọnú lé yín báyìí èṣù ẹ̀ṣẹ̀ kò ní mú kúrò ìfẹ́ tó jẹ́ ti wọnú lé náà kankan ò ní yọ ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ gan ní iwájú ẹ̀wọ̀n ẹ̀ṣẹ̀ wà fún wa lé ọlọ́run àpọ̀ ilé ẹ̀wọ̀n aṣọ yìí báyìí kò ní fàyà àmín ma ẹ mo dúpẹ́ o ẹlẹ́fẹ̀ẹ́ jẹun ah, ah, ẹ gan ẹ ma mo appreciate o ẹ ṣe máa gbé kinní yẹn tàpá yẹ fẹ́ bàjẹ́ gbé kinní yẹn fún mi. bébì ah bébì bébì bébì jọ̀ọ́. ṣé ló ń rojọ́ mi kiri ni báwo náà ṣe mọ̀ pé òun punishment tó ń fi wá síbí báyìí. mi ò mọ. bó ṣe máa gbé mọ́jú nìyẹn ayé ah, ẹ̀ bàjẹ́ ah. gbé kinní yẹn sókè fún mi. Mm, mm. fún. Mm, ah, baby please. bá tún gbọ́ bébì lẹ́nu ẹ̀ máa ń wọ́n kinní ìmú ẹ̀. bọ́dá Sàámú bọ́dá Sàámú. akíndé ẹ fẹ́ pè pa wa náà tójú ń fọ ni ẹ ṣáàdì pé ó ṣe nǹkan lórí fóònù. bọ́dá Gani ojú mi ò fọ́ náà tí wọ́n yẹ pé mo fẹ́ rí bọ́dá Sàámú mi ni máa pe wọ́n náà láṣẹ pé mi ò lọ́pọlọ ó ní nǹkan tí mo fẹ́ rí wọn fún ni òun náà rẹ̀ ló ń fẹ́ rí wọn bọ́dá Sàámú. mọ́tò wo lélẹ̀ tó páàkì mọ́tò wo ló páàkì. kò mọ mọ́tò yẹn rí o. àwọn wo ló ń bọ́ lẹ́nu ẹ̀. Hmm? ẹ ah, ah ẹlẹ́rìí ẹ̀yẹ ẹlẹ́rìí gbé àbẹ̀rẹ̀ kí ni wà wọn tó ń bọ̀ iná. yé ọ̀rọ̀ ọ̀fẹ́ bí àdánwò wọn tún dira ọ mú. ẹ kúrò lẹ sá. Ah! báwo ni tọkọtìyàwó àbí. bẹ́ẹ̀ni sá. èṣù ò ní yá yìí ayé ò ní yá yìí. àmín àmín. kí wá rárá à ń lọ síbi kan ni àwa ní ká gba bíbá a mọ̀ pé close ní bíbá. close lọ́dọ̀ mi ọ̀dọ̀ bá community rẹ̀ this is a close <laughs> close mi mọ́tò ò lè gba bí lọ tó mọ́tò tó bá wọ̀ bí tí ó bá jẹ́ pé mọ́tò òbí ni ó máa wọlé sí mi. Mm. a máa lọ gba the other side. ẹ bá mi sọ wọn bíi bá ah wò fẹ́ wò fẹ́ wò fẹ́ so ẹ máa ń ṣeré ẹ ń jà rárá. ah ọlọ́run ní jẹ́ ká rogun ìjà o a kò máa ń ṣeré pa ni. ẹ jàrí ẹ má ṣeré pani ah! ẹlẹ́rìí ẹ̀yẹ kò ní jẹ́. àmì rẹ Sàámú. pẹlẹbẹ eh. àmọ́ orin tó dùn mí rí. mo wò. sẹ́wọ̀n ṣe ń dalẹ̀ onílẹ̀rú ni dàbí mo ṣe dà nìyí ah, ah. tó lọ́ọ́ rìkọ́dù àwọn ẹlẹ́ni tó sọ pé wọ́n ń jà tó lẹ́nìkan àbáwọn kọ́ ló sọ pé ó fi mo fẹ́ rọra sọ ni o má jẹ́ táṣìlẹ̀ síta o mo fẹ́ rọra sọ ni àwọn kọ́ ló sọ wípé wọ́n fi bẹ́ẹ̀tì nọ́ra wọn wọn ò ní wá yín tì kó ní bàjẹ́ fún yín àárín yín ò ní túká gbẹlẹgẹ gbé gbogbo gbé di oṣù kúrò mo bí sìgárì close ni bí street mi wà ń bẹ́ẹ̀ tẹ́ bá fẹ́ lọ ibẹ̀ ni kẹ́ ẹ lọ ẹ lè rí bàjẹ́. àbáyé fẹ́ bàjẹ́ ni ó ní ẹ fọ́ńtì gan-an àyákọ́ ẹ o níwájú mi. kí kí ló wò Dèjì kí ló wò kí ló wò kí ló wò kí ló wò kí ló wò. Bàbá ẹ̀ fọ́ gbogbo ẹ̀ dànù. Ìdànù tó kọ́ sẹ́yìn yẹn. Ọkọ̀ yẹn, abọ́lọ́dún burúkú ni ẹ nì. Níwájú mi, ó lọ́yà. ṣé bá ṣe máa máa wò ó tí ìyàwó Dèjì máa máa ṣe ayé ẹ̀ bálabàla lélẹ̀ it's going from bad to worse ah báwo ni ìyàwó léèyàn ṣe máa máa da àdùbúlẹ̀ tádẹ̀ máa nà i've experienced it tó jẹ́ pé a sọ pé òun máa nà ní twenty one strokes tí twenty one yẹn ò dẹ̀ ní dé ah ah níyàwó léèyàn mọ́mì ah it's getting out of hand o. kí lè fi rí kí lè fi rí kó ṣe àwọn náà ti try gbogbo best wọn àwọn náà ti gbìyànjú agbára wọn òkè bí ọjọ́ mélòó díẹ̀ sẹ́yìn mo lọ kí brọ̀dẹ̀ jílé ó dà pé èdè àìyedè kan ṣẹlẹ̀ láàrin àwọn àtìyàwó wọn tí bá sọ fún yín pé ìyàwó brọ̀dẹ̀ jí dẹ̀ mú etí brọ̀dẹ̀ jí ó dẹ̀ gbalẹ̀ mẹ́ta ìrọ̀ ló ń bá mi. wá wá wá farabalẹ̀ farabalẹ̀ ṣùgbọ́n eléyìí ń ọ̀rọ̀ ẹkún or something ẹ wo mọ́mì ẹ̀yin gangan ni mo bá ní ọ̀rọ̀ ẹ jọ máa ẹ wá ọ̀nà tẹ fi máa mú dèjì kúrò nínú ilé yẹn ẹ jọ ẹ ṣàánú ọ̀rẹ́ wa. ibi tí mo fẹ́ kọ sọ̀rọ̀ lọ ibẹ̀ gan-an lọ sọ̀rọ̀ dé mi kí n lọ mú dèjì àbí. bẹ́ẹ̀ ni mà. Ah, yóò náà dáa kí n lọ mú dèjì kúrò lábẹ́ ìyàwó rẹ̀ bí ìgbèyàn bá lọ mú bí ilé ọkọ àbí bó o lẹ ti ń ṣe báyìí àdúrà ní kẹ́ ẹ bá ń gbà á dèjì ọmọ ti ń ṣe kékeré lẹ pè ní kò síbi tí n tí ìfẹsẹ̀ mi méjèèjì rìn dé lórí ọ̀rọ̀ Déjì ṣe é fẹ́ gbọ́ ibi tẹ́ ẹ bá mọ̀ tẹ́ ẹ fẹ́ mú mi lọ ń tẹ̀lé yín bẹ́ẹ̀ ni ó ní ó ti lọ mú Déjì kúrò ní ọkọ kúrò ní ìyàwó rẹ̀ láì ṣe pé bóyá òun lóbìnrin obìnrin ni ó mú kúrò ní ọkọ ẹ dákun ẹ gbà ẹ mọ́ wò mí ràn ẹ ẹ ṣàánú mi àdúrà ni ẹ bá ń gbà. mọ́mí so ẹ̀yin náà ti gbé ìgbésẹ̀ nípa ọ̀rọ̀ Déjì. tí ì ṣe díẹ̀. ah a rò pé ẹ tí ì ṣe nǹkan kan pa ẹ̀ ni pé ká tẹ̀ wá pa yín pa ẹ̀ àbí àmọ́ wàá jókòó yọ wàá mọ̀ wòran ó jókòó ẹ ṣàánú mi ìdèjì ọmọ tí ń ṣe. ọlọ́wà kó wa yọ́nú ìta wàyí o mọ́mí eh. àtúmọ̀ àtúmọ̀ débi. ẹ ṣeun yọ̀dà fún mi tíyín náà ní bàjẹ́. sista kò ń sọ̀rọ̀ ẹkún o. kò farabalẹ̀ ṣùgbọ́n alright ẹ ṣe mọ̀. ẹ ṣeun mo dúpẹ́ o ẹ ṣeun o. tí n bá bèrè owó mi tó bá lóhun òní ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. ire ire ayọ̀ ire ayọ̀ kó wá sọ́dọ̀ mi ìbànújẹ́ kò sí lọ́rọ̀ mi mo dúpẹ́ ire ire ire ire ire ire ire ire ire ire ire ayọ̀ ire ayọ̀ kó wá sọ́dọ̀ mi ìbànújẹ́ kò sí lọ́rọ̀ mi ó bá mo dúpẹ́. ire ire ire ire rasa. dídìrín dídìrín wá sam sam ẹjọ ẹ má pè mí dídìrín mọ́. mo ń pẹ dídìrín. jọ náà ẹ má pè mí dídìrín mọ́ ẹjọ. kí ni kí n máa pè fún mi lórúkọ ẹjọ ọgbọ́n. I'm a sharp guy strong guy controller of his house orí ẹ ti burú dèrè ni ẹ gírèdì ẹ bọ́lá tó mú láìlọ́n lọ. wọ́n rán mi iṣẹ́ ni. ta ló rán iṣẹ́. wife mi. Ah! <laughs> ó dìdìrì ó gọ̀ọ̀dì. Ah! let me tell you O ti di. Hmm ó ti sọnù kò dẹ̀ sẹ́ni tó lè wẹ̀ rí èèyàn méjì ni ọlọ́run ọba tó ju gbogbo ẹ̀dá lọ láyé yìí àtàwọn fámìlì ẹ̀ ṣó lẹ̀bi ṣó lára ni irú situation tó wà yìí mo mú understand àgbàlagbà ni mi ò mi ò kì í ṣọmọdé ní level tó ti wà yìí ó ti há o tí wọn bá dẹ̀ ti bọ́ sí ìgbèkùn obìnrin bá bá wàhálà ni kò dẹ̀ sí kankan tó lè ṣe bó ṣe wà bó ṣe bọ́ àì ju pé kò ṣe kí ni kò sá lọ. Hmm. Ah, hmm. sá lọ ni o torí tí o ò bá sá lọ bó ṣe wà yìí o ò ní bọ́ nínú ìgbèkùn tó wà o sá lọ kó rìn jìnnà rere tó o bá rìn jìnnà rere tí o bá rí ẹ mọ́ ó ló fi lè bọ̀ ibẹ̀ ló fi lè ráyè tọ́jú ẹ̀. ìrọ̀ o bàbá sáà wọ́n tẹ̀ sọ ṣé ìyàwó yàn lè rán yàn jẹ ni ah. mo lè ránṣẹ́ òun náà máa jẹ́ṣẹ́ mi náà. Ah. Eh, bá mi ràn ọmọ tó lè ṣe fún mi ránṣẹ́ bá mi fún ní nǹkan kan èmi á fún ẹ ní nǹkan sìn èmi á fún ẹ ní nǹkan sìn tó o bá délé bá mi fún ní kó mú wa padà fún mi kí tiẹ̀ lè mọ̀ kó wà in charge tó o bá lè ṣe yẹn ó ti tán mí ní pé ndídì rìn mọ. bọ̀dá sàn wo dẹ́n sọ yóò yé mi ẹ jẹ́ kí n máa lọ ibi tí mò ń lọ. wá dúró gbà nǹkan tí mo wá dúró gbà nǹkan tí mo lọ. Ah! ayé bọ̀bọ̀ ẹ ti bàjẹ́ abẹ́ rí sẹ́yìn bá yẹ̀ ti rán tán rárá o <laughs> kò ní bàjẹ́ fún mi o ààrẹ ààrẹ nice ní dàrú Ah, mi sẹ́ àṣẹ kò ní bàjẹ́ fún mi sẹ́. ẹ̀gbọ́n etí náìsì jù. kí ti ìrírí ẹ̀gbọ́n báyìí ẹ̀gbọ́n ẹ̀ nice gan. kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ó lọ jọ ó ti nice jù. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n inú mi. àbọ̀ ìrọ̀ ni o ìrọ̀ ni o. ìwọ wo. <laughs> sister eh? lady um, ẹ má bínú mo ní kó ẹ drop envelope ni. envelope tí mo rí ẹ mo fi sínú bag. uncle uncle dọ́là tẹ́gbọ́n mi kò fún mi sínsìn ni ah! uncle ẹ ṣé o. Eh? kò sí ọ̀kan bẹ́ẹ̀ gbádùn ìṣòwò mi. Ah, ah. ẹ ò bẹ ṣe cute ẹ ẹ tún wọn nice bá jẹ́lu mi ni nínú àsìkò yìí a ti fi sápò. àwa tó ìṣòwò mi a ṣe wá fi sápò kó dáa ìwà burúkú nìyẹn. abúlé wa ń lọ ní inú òrùn yìí. Eh, ẹ ń gbọ́ pé gẹ̀ẹ́tì kan bẹ̀rẹ̀ ni. Eh, ẹ jẹ́ ká jù rìn. ṣé. <laughs> Ah, ẹ fà ẹ o. ẹ̀yin ẹlẹ́ni sílẹ̀ jọ. ẹ̀ náà ẹ̀ tún fà ẹ̀ gan. ètò <laughs> ah, ah. òun bí fílẹ̀. Ibo ló ti ń bọ̀? Ibo ni mo rán ẹ? Nǹkan tó ní kí n lọ rà náà mo lọ rà. Nǹkan tí mo ní kó lọ rà ló lọ rà láti ẹ̀kan tó ti lọ. Bẹ́ẹ̀ni, òun náà mo lọ rà. Ibo ló ti ń bọ̀? Ìgbà tí mo lọ ni Bọ̀dá Sàámú pè mí pé àwọn fẹ́ bá mi sọ̀rọ̀. Jọ̀wọ́ kí náà wá sọ o. Àwọn kọ́ láwọn fẹ́ bá mi sọ àwọn kankan ni wọ́n ní pé àwọn nǹkan tó ń ṣe fún mi pé kò dáa pé tí n bá ṣọ́ra pé ó máa wáyé mi jẹ́ pé tí bá ṣàwọn nǹkan kan tó yẹ kí n ṣe pé mm. ó máa báyé mi jẹ́ tán wọ́n wá tún wá ní pé tí bá fẹ́ kó ṣẹlẹ̀ mm. kí n sá lọ fún ẹ. <laughs> bó ṣe wá àtàmọ́ àtàmọ́ àtàm ó sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ bọ̀dá Sàámú sọ pé ó stupid ṣọ́dẹ̀ bíi tiẹ̀ lòrò pé òun bá sọ̀rọ̀ ni àbò padà lọ sílé bọ̀dá Sàámú ó lọ wo ìdí òfò tó ń wò lọ́jọ́ yẹn tí mo ti torí ẹ̀ fẹ́ ṣẹ́ léṣe. irọ́ o mi ò wo dí o. tó bá sọ irọ́ kankan bẹ́ẹ̀ bá fọ orí ẹ̀ mọ́ ògiri. mi lọ wo dí i lọ Sàámú ló pè mí. ó padà lọ bẹ lọ wò dí yẹn dáadáa. mi ò dí ara mi ò dí mi ò dí mi ò dí. ó ṣe kí ni. mi dí ara ó padà lọ wo ìdí. lọ́sẹ̀ àwọn ló pè mí mi wo di. pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ lọ́jọ́ yẹn. mi wo di bébì. ó padà lọ wo ìdí. ó padà lọ wo ìdí. má tún gbọ́ bébì lẹ́nu ẹ̀ má sún ẹ ìdí yẹn ń yí ẹ lórí ó kó sí ẹ lọ́pọlọ ìdí yẹn ń yí ẹ lọ́pọlọ àbí ó kó sí ẹ lọ́pọlọ wo. lọ́sẹ̀ àwọn ló pè mí ah bébì. ilẹ̀ ti ṣú ilẹ̀ ti ṣú kò ní lè wọ́ kí mi. ìwọ ìwọ nǹkan tí máa fi ojú ẹ̀ rí torí ìdí yẹn ah, wá jẹ pírìyà wá jẹ pírìyà pò. bébí bébí mi ò ní àtàwọn ti kú bá mi àtàwọn ti kú bá mi bébí gbé o wà mọ̀ yóò sì máa lẹ́ẹ̀ báyìí. oṣù bá tán mo fẹ́ gbowó. tó fi bá ọjà láyé ni màá fi bá ìjà <laughs> láàrin èmi àti ẹ ìjà ńlá ló bẹ̀rẹ̀ wà ní bàbá lára o. ṣèbọn ti fẹ́ gbóhùn lọ tó bá ṣe ń débẹ̀ mú padà wá gbé wọ̀ ni. bẹ́ẹ̀ ni <laughs> àpáta ni mi kò síbi tó fẹ́ gbé mi lọ tí ẹ máa bàjẹ́ ní ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ máa tanra ẹ o kọ́ lọ́pàá wálé mi. Hmm. <laughs> ìwọ ọmọbìnrin yìí kí ló ha ẹ lẹ́nu. ìwọ ọmọbìnrin yìí hmm. nǹkan tó fà lè ṣe ẹgbẹ́ mi ta ọ̀nà sanwó ló bá ta yóò lè jí. ẹ ti mọ mẹ̀mẹ̀ ẹ ti mọ mẹ̀mẹ̀. sẹ́rí fọkọ́ bẹ́lẹ̀ kò sí tó máa ṣe fọkànbalẹ̀ fọkànbalẹ̀ kí ló ṣe kí ló ṣe. Ah! Ah! Ah! o lè onírin ìkùnrin ajígòdì. ṣé kò dìdì dispatch rider tó ń gbé wá fún sójì. really. Ah, ẹ wò bọ́dá Sàámú ṣẹ́rí ìdí àrà can be anything o anything tó bá ń wọ̀ ni kò fi ìdí àrà ṣe o but lórí accusation pé ìdí àrà jí gold irọ́ náà pa ìdí àrà ò lè jí gold. kò ní bàjẹ́ fún ẹ àmì bó ti ẹ̀jẹ̀ kórìí tiẹ̀ náà ò gbé bó kó wà òkè kò ní bàjẹ́ fún ẹ ó ṣe máa jí gold ibikíbi tó wù kẹ́ gbé lọ màá débẹ̀ ẹ kú ju ọ̀dọ̀ bàbá Kẹ́mi lọ àbẹ́ẹ̀kọ́ ẹ bá mi bẹ̀ ọ̀dà sàmú ó lè jalè olórí burúkú tún jí gold. kò lè jalè sẹ́. <laughs> ẹ gbàgbé kò lè jalè sí ìdí àrà can be anything but pé kò jalè kò eh. possible. <laughs> Ah, ìdí àrà ò lè jí gold. àṣírí ẹ̀ ti wá tú o. mi wò kè mo máa nà ẹ́ lẹ́nu ọ̀yà ah, pick two. <laughs> kí pick two. pick two. ọ̀yà pick two mi ọ̀gá ẹ̀ ni mí lẹ́nu géèmì yìí general market. mo dúró díẹ̀ mo kọ́ tó fẹ́ tán. ọ̀yà play. O ṣáà ti fún mi pick two. Ah, mo mí ni wá lè ní. guys afa ah, ọ̀rẹ́. afa ọ̀rẹ́ ọ̀rẹ́. Ah, wo sọ fún ilé pé mi ò lọ síbi kankan lè ní jáde. kò lè jáde mọ́ níwájú what ọya pick two. wọ́n gbogbo ẹni sùn ẹ̀yìn ọ̀rẹ́ dúró náà ọ̀rọ̀ tó bá important gbogbo ọgbọ̀n á sọ̀rọ̀ ń pa ẹ̀ ṣé bá ṣe máa wo ọ̀rẹ́ wa ń ràn nílé ìbàjẹ́ ṣe máa bàjẹ́. ọ̀rẹ́ wo ló ń sọ tí bá ṣe máa wo ayé ìdẹ̀tì tíyàwó ẹ̀ máa darí gbòòrìbò tó wọn máa ṣe ní ọ̀ṣẹ́ bá ṣe máa wúrò lélẹ̀. Ah. sórí <laughs> ọ̀rọ̀ dèjì yẹn dèjì ti jẹ̀fọ́ hmm. ó ti jẹ̀fọ́ ó wà lábẹ́ ìyàwó ẹ̀ tíyàwó ẹ̀ ń kọ́ ọ̀tún ẹ̀ tó ń gun gàràgàrà ọ̀rọ̀ dèjì ló jẹ́ kí n mọ̀ pé ayé wà ọ̀rẹ́ hmm. general market again. ọ̀rẹ́ dúró dúró guys wait ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò tí ì bàjẹ́ débi pé a ní lè wá nǹkan ṣe sí i eh? let's do something about it tá a bá sọ wípé kò kàn wá kò kàn wá kó máa padà di nǹkan tó máa kàn wá ó dẹ̀ ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ló ń pa fún ni ẹ jẹ́ ká wá nǹkan ṣe sí i. bọ̀ kí la fẹ́ ṣe mi ò rò pé nǹkan kan wà tá a lè ṣe sí i. a lè ṣe nǹkan sí i ẹ jẹ́ ká gbé ìgbésẹ̀ ká tẹ̀ ká tẹ̀ ká tẹ̀ ṣe nǹkan kan náà. ká tó gbé ìgbésẹ̀ ó dáa general market again ọ̀rẹ́ mi. owó mi ti kún already. máa mú ah. sọ bẹ́ẹ̀ ọmọkùnrin tẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi ṣe é rójú ọmọkùnrin dáadáa ọmọkùnrin tẹ̀ ń wò yìí ó wà nínú ìṣòro ayé ti fọwọ́ bà ní ara a sì wá bí ó ti yọ nínú ìṣòro náà bó ṣe wà yìí ayé ẹ̀ ti làbàṣkẹ́ ṣì. gàrẹ́sà mú kí ló ń jẹ́ làbà kí ló ń jẹ́ bẹ́ẹ̀. àwọn ọmọdé ni yín sọ bẹ́ẹ̀ ti dàgbà bẹ́ẹ̀ ẹ̀ mọ́ làbàṣkẹ́ ṣì. dáàdì ìtumọ̀ nǹkan tó ń sọ fún yín ni pé ayé wọn ti skẹ́rẹ́rẹ́ rosco. ṣe ẹni tí mo ṣe ní kẹ́ ẹ lé ọmọ ẹ lórí òkè nìyẹn kí ló ń jẹ́ skẹ́rẹ́rẹ́ rosco mi ò mọ yẹn mi ò mọ ètò òun sọ yẹn mi ò mọ slang tó òun sọ yẹn bọ́lá baskẹ́ṣì ni pé ayé èèyàn ti polókúrú mọ̀ṣù báyé èèyàn ti bàjẹ́ rárá ayé ọmọkùnrin ti bàjẹ́ ní level tó wà ó ti bọ́ sínú òde o ó ti há bó ṣe wà yìí ìyàwó ẹ̀ ó máa gbéṣẹ́ fún un ìyàwó àdékò ṣe ẹ̀wà tó bá ṣa ẹ̀wà yẹn tán tó ti clean ìyàwó àtúnmú yẹ̀pẹ̀ á tún dà sínú ẹ̀wà yẹn á tún ní kó bẹ̀rẹ̀ sí ní ṣà láti bẹ̀rẹ̀ ṣáàrí kó ti wà nínú ògùn gbogbo ọ̀nà kọ̀nà ni mo fi bẹ̀yìn àdúrà tẹ́ ẹ bá lè gbà láti jẹ́ kí ọmọkùnrin yìí yọ kúrò nínú ìgbèkùn òní kẹ́ ẹ jẹ́ kó yọ agídí ni mo fi mú débi agídí mo tàn débi agídí ni mo fi mú débi ó dẹ̀ bọ̀ kébí lòun bọ̀ torí mo ti sọ fún. ẹ broda mi ẹ rọra sà ẹ pẹ̀lẹ́ ẹ gbọ́ gbogbo nǹkan tí bọ̀dá sà mú sọ yìí ṣé bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn. ó tọ́ ni. bẹ́ẹ̀ kọ́ rárá ah! bẹ́ẹ̀ kọ́ sà. Ah! bẹ́ẹ̀ kọ́. kí lẹ wá tẹ̀lé wọn wá síbí fún. mi ti ẹ mọ mo bí mo ṣe débí báyìí. sẹ́ẹ̀ gbọ́ kó ò mọ bó ṣe débí ó ti yé yín ìgbèkùn ni. ẹ tún mọ bẹ́ẹ̀ ṣe débí. kò mọ. ó dáa ṣé gbogbo nǹkan tí wọ́n ń sọ wípé ẹ̀ ń báyàwó yín ṣe ṣé bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí. bẹ́ẹ̀ ni sà dáadáa even hundis tí àwọn mi ṣe hundis ẹ̀ mo ṣe bá fún hundis ẹ̀ lálẹ́ àná hundis tó wà nílé tó dọ̀tí mo fọ. ẹgbẹ́ àwọ̀tẹ́lẹ̀ ìyàwó ẹ̀ olófa gbogbo ẹ̀. ok ọ̀rọ̀ yín ti yé mi ẹ wá kúnlẹ̀ báyìí ká gbàdúrà oya oya oya oya ah! ẹ máa bọ̀ lórí ìkúnlẹ̀. ansa nìyẹn oya kúnlẹ̀ kúnlẹ̀ kúnlẹ̀ mo like tẹ́ ẹ ti ẹ̀ tán yẹn. àfi fi àdúrà jagun fún yín ẹ jẹ́ àgbà àdúrà orúkọ jésù. àmín o. Ah, ayérayé lórí ìránṣẹ́ rẹ ah. gbogbo ogun èyí tí a ò rí tó ń ṣiṣẹ́ rírí nínú ayé ìránṣẹ́ olúwa tú àṣírí ẹ̀ olúwa tú àṣírí ẹ̀ àwọn owó tó lòdì nínú ayé arákùnrin tó ń tọwọ́ bọ pọlọ tó ń tọwọ́ bọ ayé ẹ̀ olúwa fà á jáde lórúkọ Jésù. sọ pé jọ́ọ̀tì wọ bọ̀bọ̀ yìí. ibi ìbàyìí ló wà lèmi wá rìn kiri mo wá rìn kiri bí gbóná mo wá ń wá ẹ kiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gidi ládùúgbò tó ń sọ fún mi pé bíbá ìlú wa kò ní yẹ bó ṣe ń ṣe yẹn a very stupid person sori wọ bọ̀dá ẹ̀ má wojú ẹ o torí mi mọ nǹkan tó kàn ẹ̀ tó ń tọwọ́ bọ nǹkan tí ò ń ṣe tiẹ̀ jáwọ́ nínú ọ̀rọ̀ ẹ̀ kí ló ṣe ẹ́ ṣọmọ rí ni kí ni tiẹ̀ nínú ọ̀rọ̀ wa ó dàbíi pé àmútọ̀run wá tó ń jọ láì yẹn ó ń jọ ẹ lójú gan má dẹ́ ẹ padà síbi tó ti wá o. irọ́ ni. má dẹ́ ẹ padà síbi tó ti wá o. o ti wá di mi o ti mọ̀ pátán àmútọ̀run wá wà lára mi ni ah. ó lè dá mi padà. Ah, ah. madam ẹ bá farabalẹ̀. gbẹ̀kọ́ e ta ni ẹ gangan náà wá ta ló gbé iṣẹ́ ìránṣẹ́ lé ẹ lọ́wọ́. mo bí ẹni o ibi táwọn ẹgbẹ́ ẹ wá rè. ìwọ o tún dáràn mọ́ràn tí sọ bẹ́ẹ̀ bá máa sọ̀rọ̀ ọ̀sìn iná ọlọ́run á bá ẹ. àwọn tí ò tó ẹ wọ́n wà ní kátìdírà ńlá nínú àgbàlá ńlá ó jókòó síbi báyìí ná pápá bora olówà lórí òkè lọ́kàn ẹ̀ báyìí wà ní <laughs> olúwa ti pèsè àyè fún wa pẹ̀lẹ́ o tó bá bí ẹ̀dá rí bọ̀bọ̀ yìí kò tún dúró màá sọ iná sínú pápá ẹ̀ màá tún wó fẹ́ǹsì ẹ̀. afárá dìde. ọ̀dẹ̀ báyìí jọjọ má ẹ má bínú. orí ẹ burú orí ẹ da orí orí ẹ dàrún sọ bẹ́ẹ̀ àà ah, ah. sọ bẹ́ẹ̀ fíìmù ti tán action wọn ti pa wọn ti pa action láì mọ iye gba kí ló ṣẹlẹ̀ ọmọbìnrin yẹn sọ ha ẹ dẹ̀ jókòó ẹ mí kanlẹ̀ ṣé ẹ bẹ̀rù àjẹ́ ni. Ah! ọlọ́run ẹ̀wẹ̀ ni agbójú òkun lè tó jẹ́ pé bó ṣe débi tó halẹ̀ ìtorí tiẹ̀ ni mo ṣe ní kẹ́ gbàdúrà àtúsílẹ̀ ẹni tí mo ní kẹ́ gbàdúrà àtúsílẹ̀ fún fi kọ́lẹ̀jẹ̀ back to sender sender ló wá yìí back yẹn ah, kò lè lọ sọ̀rọ̀ sender mọ́ ẹ ti jókòó pin ah, ọlọ́run kí la fẹ́ ṣe báyìí lóṣùwọ̀n ìjọ tì yìí. Ah. fati mo tẹ ṣe ń wọ ẹ ó dà pé orí ẹ bù mí ó dà pé ayé ẹ fẹ́ bàjẹ́ lọ́sàn yìí mo ṣe ń wọ inú ń bí mi bọ́lẹ̀ ah. tẹ́lẹ̀ òkè ká ọjọ́ idiot ó bó ṣe rí odidi okó ẹsẹ̀ òṣìṣẹ́ méjèèjì ó ló lọ sí ṣọ́ọ̀ṣì orí òkè kan ó lọ pray right kò sí problem sórí bó ṣe wà yẹn bóyá ẹsẹ̀ ló máa fi rìn ní o ah. bóyá ọ̀kadà ló máa gbé ní ìmọ̀ bóyá máa ṣe wàá wá mú prayer yẹn wàá mú un lójú náà gidi wàá mú wàá mú wàá fi irin ìbá mi lé kó má bí ẹkú rí kí ten minutes lù kó má má bà mí tó bá tún gbọ́ bébí lẹ́nu ayé àbàjẹ́ fún. bébí. wo o dúró sẹ́nu ìwọ dúró síwájú mọ́ tí bá tẹ́ ẹ mọ́lẹ̀ kọjá. bébí jọ bá mi ò gbé now jọ please please now jọ kì í mi lẹ́fù wọn wà bẹ́ẹ̀ dúró dúró mọ́mí fẹ́ rìn. ẹ kásán. Ah, kí lè ṣe ń bí báyìí mo mọ yín náà ẹ̀yin lè bá àwọn lọ́ba wa rí envelope dollar lọ́jọ́ yìí this man is so nice kí ló ṣe yín why are you crying. kanku kí ló ṣe yín mọ́tò kan ló ń sìn ṣé kò ṣe pé inú èlé ti bọ́lẹ̀. Ah. kí ló wá ṣe what's going on. Ah, talk to me what happened to you talk to me kí ló ah, ah. Jesus. what happened oh my god kí ló dé kí eh. it's a long story. a long story don't worry we have all the time. My house ah. is not far. Check out low. No, I will move No, not like this. Not this way. Oh my God, come on, come on. Ah, such a quick, cute man. Kí ló dé tẹ ṣe ń ké? Kí Ah, sorry. Oh my God. Ah, It's going nice o. Ẹ̀gbọ́n yìí nice oh! Oh. ló dé? Hmm. Ọ̀bọ̀ ìdẹ́ ń finá ṣeré. <laughs> Mo dìídì sọ fún mo ní Dèjì, má jẹ́ kí ó pé ten minutes kó tó bá mi nulẹ̀. And it's been over four hours nice one hmm. ó ń dí ẹ̀mí. Ah, ah, ah, ṣé wàá pàjáre. mo fẹ́ ràn yín ṣe ni ẹ ṣàmọ̀kọ mi. ẹ̀gbọ́n dèjì àmọ́ wọn. very good ẹ jọ torí Ọlọ́run ẹni kọ̀nà ẹni àǹgù tẹ bá ti rí ẹ bá mi nà bí bara E lù bí bara Ke ba mi wo e bọ́ǹdù ẹ̀ dé bí báyìí màmá àwa ò ní lè nà wọ́n ẹ mọ̀ kọ̀ọ̀kan iná jẹ́ bọ̀ tó bá yẹ kí káwa wá wọn náà àdúgbò a máa wá wọn tested trusted làwa a máa wá wọn náà àdúgbò ibi tó bá wà a máa bọ́ǹdù wọn wá fún yín bọ́ àwa ò ní fọwọ́ kàn wọn. Hmm, màmá àṣẹ́rí ẹ̀yin lè láṣẹ láti nà wọn bí má ṣe ń nà wọn àwa ò lè nà wọn bọ̀ tó bá yẹ ká bọ́ǹdù wọn débi a máa gbé wọn débi. kí ló ń try láti insinuate ò ń sọ fún mi pé mo máa ń na ọkọ mi kọ́ yẹn. rárá màmá àná dàrú káì náà ṣó mọ̀ pé ẹni lọ́nu iṣẹ́ là mama ṣe bí ká ti gbé ńlá fọkàn yìí ó kéré gan. ẹ gbé fún big time. ó kéré gan mama. kẹwàá bọ́ńdù ẹ̀ débi báyìí. kò sí wàhálà. ẹ mama expect yín o ẹ má jẹ ẹ wá gidi ni o. Ah, a máa wá wọn náà dùgbò kọ́ da abẹ́rẹ́ a máa wá wọn wá. dèjì ń díẹ̀ mi dèjì ń ta ló ń lù fún pé kó máa jó. hello hello ẹ ẹ ẹ bọ̀dá Sàámú wà ń lè. Ah ẹ àwọn àtàwọn band boys wọn méjì ẹ wọ́n wà nílé ẹ wò ẹ tètè wá o torí ẹ mọ̀rọ̀ bọ̀dá Sàámú o tẹ́ bá lọ pẹ́ dé nìsín wọ́n á ti rìn lọ́kẹ́ tó dé o wọ́n sì wà nílé báyìí àwọn àtàwọn band boys wọn ẹ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa pẹ́ okay alright alright okay okay ẹ máa pẹ́. o ṣe o ṣe o ṣe o ṣe o kó ọrọ̀ ajé pẹ̀lú kó ọrọ̀ ajé ẹ ṣe bẹ ẹni tó pè yẹn ṣẹ́ni tó máa fún wa lówó ni. ṣáyé nọ́mbà tó pè mí mi ì mọ nọ́mbà yẹn. Ah! ó kàn pè mí ni ó wà ń lé mu dẹ́nẹ́ wà ń lé o mẹni tó pè ẹ ó lè júwe pé mo wà náà. ní ah, kí ni ṣé ẹ̀sìn lẹ́yìn ẹ̀yìn kan ni mò ń wò yìí ni ṣé mo yẹ nǹkan tẹ́ ṣe fún mi nínú community No, ṣé mo yẹ exterior tẹ́ ti tà mí sí ṣé mo yẹ nǹkan tẹ́ ti fojú mi nínú community ẹ̀yin mú nọ́mbà tèmi ẹ̀ ń lẹ̀ kiri gbogbo twenty four houses nínú community ẹni pé kọ́ máa pè mí ní pé kémi kó kúrò jáde inú ilé ẹ̀ tí mọ̀ kankan ṣé nọ́mbà yín mo máa broadcast ẹ̀ lórí whatsapp every social media angle tí mo ti lè broadcast ẹ̀ gbogbo ayé ló máa rí nọ́mbà yín ẹ̀ẹ́rì kan tí mo bá yín pò níl lè yẹ ti mọ kankan. níwọ èmi máa fi ojú ẹ rí màbo èmi. yòò èmi ká fojú yín rí màbo kí ni. tani ah. bọ́bọ́ dìdì rìn ni ah. bọ́bọ́ dìdì rìn ni. dúró ṣé díẹ̀ ṣé díẹ̀ tó o bá kọjá bó o ṣe wà yẹ tó o bá kọjá bó o ṣe wà yẹ máa bọ́ ẹ sí òhò ah, kí ló wá kiri kí ló ṣẹlẹ̀. brasa mẹjọ brasa mẹjọ nítorí Ọlọ́run kò gbọ́dọ̀ sọ̀rọ̀ he must not talk ẹ má bàṣẹ jẹ fún mi ẹ jọ̀ọ́ ẹ má bàṣẹ jẹ fún mi. Ah, ah, ẹ gbà mí kò bọ. olóṣò tán nìyàwó in one of the ten communities ah, ọlọ́run ojú mi má jẹ́ òfò mi lè sọ pé bí lókùn tó ń rí yìí Ah! ní community wèrè ọmọ ẹ ní kán má bàṣẹ òwò jẹ ojú mi ti rí ìrìkúrì ọlọ́run. bọ́sàm with the look of things ó dẹ̀ kí wọ́n ṣe ritual fún bọ̀bọ̀ yìí. ta ló ń ṣe fún. òótọ́ ni o òótọ́ ni kó má yẹ pé wọ́n ti wá solution sí ìṣòro ayé bọ̀bọ̀ yẹn. it is very good tó bá wá solution sí ìṣòro ayé that's very good. rí aṣọ tó wọ̀ yẹn aṣọ yẹn gangan ni mo aṣọ solution ni aṣọ solution ni red white white àbí wèrè ni ẹ. bọ́dà Sàámú ṣe fẹ́ gbọ́ ṣe rí àdàkẹ́ wá ẹni tó fẹ́ wá solution sí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn lọ ẹni tó fẹ́ ṣe ritual fún yẹn gangan àdàkẹ́ wá lọ torí bẹ́ẹ̀ ṣe wà yẹn ọ̀rọ̀ ilé ayé yín ó ní ìdìkan ṣe ritual fún yín kẹ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa bá ọ̀rọ̀ ayé yín sí kẹ́ ẹ mọ bí tẹ́ máa bá yàrá ọ̀rọ̀ ayé yín dà ẹnì kan tí màá ṣe fún yín nínú ilé èmi àti nínú ilé yìí àtijọ́ ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà máa fojú yín hàn máa bò ẹ sì rí nǹkan. thanks for your advice but wá wá wá jọ wá tí bá máa rán red white white tìbí ságbádá ni kì í fi rán. Ah! wàá ríran wò èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ẹ wo bọ́dà Sàámú mo sì fẹ́ bèrè nǹkan lọ́wọ́ yín ẹgbọ́n ṣètò tó lọ́ máa kọrin èèyàn mọ́ bí kan. wọ́n kọrin èèyàn mọ́lẹ̀ síbí kan o àmọ́ tó o bá fẹ́ mọ̀ gangan hmm. bèrè lọ́wọ́ ìyọ́ síbí ah, ah. wọ́n ti dorí ẹ̀ mọ̀ bí. Hmm. ọ̀bà má dorí èèyàn mọ́lẹ̀ yọ síbí àìwà ń bí ayé àdé máa bàjẹ́ báyìí lójú ẹ̀mí ẹ̀ hmm. ìwà ìwà ń bí ìwọ gan tó ń béèrè lọ́wọ́ mi rẹ̀ kó béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé lóòótọ́ ló ń dorí ẹ̀ mọ́lẹ̀ kí ló yìí ṣe ń bí. wọn ò dorí ẹ̀ mọ́lẹ̀ o kí ló yìí burúkú tẹ̀ jọ ń wá bí. wọn ò dorí mi mọ́lẹ̀ wọn ò dorí ẹ̀ mọ́lẹ̀ mo béèrè ẹjọ́ lọ́wọ́ yín. mo ti gbọ́ mo ti gbọ́ wèrè pé ó tún wọ́n pátá jáde mọ́ ìdí ara ó tún wọ́n pọ́ìntì mọ́ mo ti rógo ẹ wá kò sí bó ṣe lè wù kórí ibi tó wù kàn rìn lọ mo fẹ́ wá wọn kan ní ìṣeré o mo fẹ́ wá wọn kọ o kí ló ṣe bọ̀bọ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní wọṣọ kiri. àsìkò ògùn la wà yìí. Bragadi kẹ́ gbọ́n tí mò ń sọ fún yín. Àwọn yé mi yeke. Ṣé o lè máa wá bó ṣe máa wá mọ̀? Hmm. Ṣé àwọn èèyàn máa máa fi patí sínú òjò púpọ̀ ju bó ṣe yẹ lọ ni? Ẹ Sàmú, òun rè jẹ́ kí n sọ fún ẹ pé gbogbo ṣóyìn ọ̀bá ti gbé wá, yẹ ká má gbà á ṣé a máa máa mú tòtù tàbá mú tòsí ká máa fi kúnra wọn kó máa jọra wọn wà máa pé ọkùnrin kò lọ ọkùnrin kò lọ. ìtọ́kàn mi ò bá ti lọ ọkàn mi ò lọ náà ni o. hello ah. peter ló ń gbé mọ́tò. sọ pé jọ́ọ̀tì ni wọ bọ̀bọ̀ yìí. sọ ah. pé lórí burúkú ni wọ bọ̀bọ̀ yìí ṣé ìjà wèrè ni. àtọ̀tọ̀ ẹ má wẹ̀ wá gbà mí fẹ́ nà mí wọ́n ti fẹ́ nà mí. Ah. o stupid pẹ̀lú nǹkan tó sọ you are very stupid fún nǹkan tó sọ yẹn. Ah! ìwọ ọmọbìnrin yìí ti má sọ fún mi pé kí n yé ìjà rẹ wà á dé màá wá sí ibẹ̀ wà á máa pariwo wà á máa pariwo láti wo lórí láti wá pariwo mọ́ padà sàmú like are you stupid or something? kí ló kọ́ ẹ̀ tó ń dá sí nǹkan tí ó kàn ẹ́ ṣé mo pè ẹ́ sọ̀rọ̀ mo bẹ́ẹ̀ wí mo bẹ́ẹ̀ lẹ́jọ́ ee ọ̀gá wọlé kó bá mi gbé ọkọ mi bọ́ta. àfẹ́ <laughs> bá gbọ́ dìndìnrín òpònú burúkú tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ náà ni ọkọ ẹ wà ń bí báàgì òṣì tó gbé dání yẹn kóbókó tí wà ń bí àbí bẹ́ẹ̀ tí àbí. kí ló kàn ẹ́. tó o máa fi dá ọkọ ẹ dùbúlẹ̀ tó o máa fi nà. kí ló kàn ẹ́. ní wọ ẹni tí ayé bá ń jẹ kó máa rọra ṣe ẹni tó bá ń jẹ kó máa rọra ilẹ̀ ń yọ̀yán tó bá jẹ́ pé ọlọ́run fún ẹ lówó lóòótọ́ gẹ́gẹ́ bí obìnrin ó fún ẹ láti lọ fi ran ọkọ ẹ lọ́wọ́ ni kò dẹ̀ sí anybody tó gbọ́dọ̀ mọ̀ kódà kọ́kọ́ ẹ máa ṣe ṣìnà ni mo sọ wà á mọ bó o ṣe obìnrin ni ẹ obìnrin ni ẹ a standard obìnrin ó mọ bó ṣe máa tẹ ọkọ ẹ lórí bá tó máa fi gba wà kúrò lọ́wọ́ ẹ ọlọ́run á fún ẹ lówó o wá bẹ̀rẹ̀ sí ní o ṣe gàlégàlé gàlégàlé lórí ọkọ ẹ kí ló ṣe ẹ. sọ ma pé o ti ń kọjá yìí ẹ Sàámú ṣé mo kó ti kọjá yìí ẹ. kò ní àjẹ kò sún tó máa fèmí ṣe gbogbo òṣì tó ṣe lọ́dún ọ̀sán bẹ́ẹ̀ yẹn kékeré kò ní kò sún tó máa fèmí ṣe mi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ orí ò pé. ó ń finá ṣeré hmm bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ wàá rò pé bí eléyìí tó ṣe ń jọ sí ni tó lọ station tó lọ gbà yán lẹ̀ just like that máa make sure pé ó dúró bí báyìí Abuja ló ti máa bẹ́ ara ẹ̀. ó bẹ̀ mi jọ wàá ṣẹ̀wọ̀n. ó bẹ̀ mi gbẹ̀mí lọ Abuja kó jẹ́ kó jẹ́ aṣọ rọ̀kì kó dẹ̀ jẹ́ ọ̀dọ̀ bàbá Tinubu ló gbé mi lọ èmi náà wá forin sí fún wọn mà ní kékeré nìyẹn ti bẹ̀rẹ̀ ọlá kékeré nìyẹn ti bẹ̀rẹ̀ ọlá ẹ dàgbà tó o ẹ tún ń ṣoge ẹ dàgbà tó o ẹ tún ń ṣoge nítorí ire o ire látún lọ sí kó wá báyìí o Tinubu kí ire báyìí kalẹ̀ o ire. mo gbádùn ah, èmi bá ẹ sọ ọkọ tó bí mi inú ẹ ń fi mi kọrin ẹlẹ́lẹ́yà ẹlẹ́ǹkan. wá ọmọbìnrin kí ló ń kọ́. tẹ́ ẹ bá gbé kọ́ bẹ́ẹ̀ ẹ máa yọ ni ẹ máa yọ tán ni àjẹ ah. ni. Ah. kókókó ló wá sí ní sọ́lá kẹwàá náà ìwọ́n tó bá bá lọ́wọ́ ọ̀dọ́ ẹni sọ̀rọ̀ problem wa problem yẹ àwọn tó bá jẹ́ àjẹ́ tó bá takasí àwọn tó bá sọ̀rọ̀ ó dangerous obìnrin dẹ̀ ní agbára obìnrin máa ń supersede ńgbà míì hmm. mo fẹ́ ká mẹ́rẹ̀ẹ̀rin kájọ tàka yẹn papọ̀ tó ti yẹn jọ kì í ṣe pẹ́rù ń bà mí bọ̀ mo fẹ́ mo fẹ́ save guide yẹ wọ́n á ti pé one two three ẹ jẹ́ ká mẹ́rẹ̀ẹ̀rin ká tàka yẹn papọ̀ anything tó bá tiẹ̀ ń bọ̀ á jọ bá a pọ̀ one two three anything tó bá máa ṣe èmi nìkan kọ́ ló máa bà wá mẹ́rin la wà bí a máa jọ pín ni. Ah, orí ẹ bàjẹ́ ah. a máa jọ pé àwọn mẹ́rin la kàkà sí ẹ àwa mẹ́rin la kàkà sí ẹ. tó lágbára tó yẹ ni. ẹ wo stop ẹ stop ẹ stop ẹ yẹ sọ fún mi kí ní sùúrù kí sùúrù a ní mi ò ríyàn mo ti kò sí síbi tí mi ti wá dé mi ì rí gbogbo ẹ̀ náà lẹ̀ mọ̀ o mo burú mo burú tèmi yé mi o tèmi yé mi o ẹ wo ẹ fi mi lẹ ṣáà bá ẹ bá mi wá màá pè yín padà. How dare you? How dare you just barge into my house like that? Who are you? So mo jù báyìí lọ? Mo jù ẹ́ Really? Yeah, I am more than you in all ramifications. Wow. Yes. Ó dẹ̀ ṣe wáyé. Ọmọdé ni ẹ́, ọmọdé awo ni ẹ́. Ò láyà akẹ́bọ̀jẹ. Bẹ́ẹ̀ ni mo Níbo? Níbo? Yeah! Ah! Yeah! Hello? Ah. Hello? Wobi? you mean? kí ló dé tó ṣe fi arákùnrin yìí sínú ìgbèkùn why tó ṣe fi sínú bondage ẹ why you so wicked. Deji, <laughs> ah, Dèjì Deji, ló fà á o Dèjì ló fà á o ọmọ ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ni mo jẹ́. Eh? Ah. I'm in pain. Oh, yay. Dèjì nífẹ̀ẹ́ mi ju ìyàwó ẹ̀ lọ. Gbogbo ìgbà tí mo dé fi wà pẹ̀lú wọn, kó tó máa ń fi ojú ìyàwó ẹ̀ rí ó dáa gbé kí ló sókè fún mi tí ẹ dì mí. mo ti gbé sókè. o gbé lè sókè báyìí kí ló ṣe lọ́wọ́. mo ti gbé sókè. ṣé o kúrò ẹ yìí o ti fara ti ṣe àti o dà wèrè tí o lè o ti dà wèrè. o yà ọ. wà á ta ni gbé kí ló sókè fún mi jọ ṣọ́ọ̀ṣẹ̀ O ṣọ́ọ̀ṣẹ̀. mo ti gbé sókè. ẹran ewúrẹ́ òṣì. ọ̀gá. bíbí. Ah, àjọ ẹnu ìyá líle yìí tí ìbò ò bá fìyà jẹ mi ní gbòòrò ní gbòòrò ní Dèjì Dèjì kó tó ṣe fún mi yìí dáa ló ọ̀sẹ̀ bu wa. ya wèrè sórí ọ̀pẹ ni tó ń jọ kí ló wò orí ọ̀pẹ ni orí ẹ̀ ti dàrú. bébí má dàrú ìwọ máa lọ máa lọ wọn báyìí máa lọ máa lọ sí. wọn báyìí wọn báyìí ok gbé sókè gbé sókè dáadáa. Ah! bí bàrà ni ah! Ah! títí tó fi lé ọmọbìnrin yẹn jáde ó dẹ̀ padà wá pòun fẹ́ fẹ́ mi sílé gọ̀gàn torí pé mi náà dẹ̀ nífẹ̀ẹ́ Dèjì ni mo ṣe gbà láti fẹ́ ṣùgbọ́n ìbẹ̀rù pé iná tó jó ìyàwó kó má padà wá jó èmi náà yé ni mo ṣe dọ́gbọ́n sí. sista ẹ fi ọkàn yín balẹ̀ iṣẹ́ yín náà là ń ṣe iṣẹ́ yín là ń ṣe. gbẹ́nu ẹ̀ sọ́n iṣẹ́ yín náà là ń ṣe tá ń bẹ̀ ọ̀sẹ̀ à ń bí ọ̀nsẹ̀ ndé kókó kókó mi. kó orí àdáadáa ńlẹ. pẹ̀lẹ́ lóòótọ́ lóòótọ́ lóòótọ́ iṣẹ́ rẹ̀ náà là ń ṣe àmọ́ èyí tó ṣe pàtàkì jù ń bẹ òun ní ń bẹ lọ́wọ́ mi ẹ̀yà àní bẹ́yà ẹ̀ sọ́rí mú kíní tí ń bẹ lọ́nà bá mú kò sóhun tí ó sì ọ́ mú ní tí ń bẹ lọ́wọ́ rẹ o gbọ́dọ̀ ṣe àfojútó rẹ kó o fi sóúnjẹ fọmọkùnrin tó ń sọ bọ́ọ̀ bá ti wá fi sí gbìyànjú kó jẹ́ o. Mm. kágo mẹ́jọ àárọ̀ tó lù ǹjọ́ gbọ́. ó ti yé mi. bọ́ ọba ti wá ṣèyàn ọ padà wá ńjọ́ mẹ́ta ilé láì parí rẹ̀. bọ́ ọba wá ní kó o fò yọ fò kódà bọ́ ọba ní ó dìde dúró yóò dìde dúró kódà kó o gbá etí rẹ̀ àbí o fìyà jẹ kò ní lè dún pẹ́kẹ́ kò sì ní lè kúrò ń sàkà rẹ̀ bẹ́ẹ̀ ni. òní lè fi ọlẹ̀ òjò bá ń lọ lọ́ba tán má wàá gbàgbé o kọ́ ọ padà wá ń jọ́ mẹ́ta. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé gan kẹ́yìn wá fọkànbalẹ̀ ṣe rí tó bá ṣe ń kàn sẹ́nu ó gbọ́dọ̀ kàn sáyà. <laughs> mo jẹ́rìí ẹ̀ yẹ́yẹ́ ń ṣe bọ́ máa gbolé wa nìwọ ìwọ ò sì ní fíálẹ̀ kí yọ̀ díá. bẹ́ẹ̀ni ẹ ṣé mo dúpẹ́ sá ṣáà gbìyànjú kó ṣe bí mo ṣe ní kí aago mẹ́jọ àárọ̀ tó lù. bẹ́ẹ̀ ti gbọ́ ẹ ṣe gan ah! Ah! ah yeah ah ah how can you be so callous so wicked ṣé tí mo bá mọ̀ pé irú ọkùnrin báyìí yẹn would I have gone that lane for you. Mr. Man. You might be looking at me like this. Don't be deceived by my look. I can tell that you are under a spell, uh-huh. a powerful spiritual bondage. Really? Yes. Ṣé bó ṣe ń wò mí yìí, ọmọ ilé onífá ni mí, mo dẹ̀ máa ràn ẹ́ lọ́wọ́. I will help. Don't be deceived by my look. Má wò mí báyìí pé bí mo ṣe rí, má wò mí bẹ́ẹ̀. But hmm. one thing, you have to do what I ask you to do. Okay. So you can be free. Thank you. Thank you very much. Hey, eh, ò ṣe for fòdúré now. Ah, tí mò ń rí ẹ ẹ̀rù ń bà mí mọ́. Wípé kò ah. anybody láyé tá a to tó for fòdùdì. So is this you? This is you. Yeah. Ha! Tó bá jẹ́ bí irú èèyàn tí mo gẹ́ ni pẹ̀lú irú nǹkan tí mo gbọ́ ìmọ̀ àti pa bọ̀bọ̀ yìí àṣé èèyàn burúkú nìyẹn ọjọ́ níbi ìjẹta tẹ́ kọjá níwájú lẹ́ni tó o ní kó má sọ̀rọ̀ àánú ṣe mí mo ní òpin kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n sì máa ní kó má sọ̀rọ̀ àwọn aráàlú dẹ̀ ní kó dàbí ríṣùà ó ní mo fi tẹ̀lé yín yẹn ó ló fi sọ fún pé gbọ̀n mi lé ní ó ní mo fi tẹ̀lé yín débi lé nítorí àlàáfíà àti ìrọ̀rùn gbogbo èèyàn ni máa ń wá. tí bá ní nǹkan ni màá ti ṣe ọmọbìnrin ìléṣe torí ní èrò ọkàn tèmi ó fẹ́ pa ọkọ ẹ̀ ni ó fẹ́ sọ di dìdìrìn mo dẹ̀ mọ bó ṣe sọ pé báwọn obìnrin kọ̀ọ̀kan ṣe máa ṣe nìyẹn àmọ́ mi ò mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ púpọ̀ nínú wa kẹ̀dẹ̀rẹ̀ gbọ̀ràn mi dẹlẹ́rù ni wá àmọ́ bí tọ́rọ̀ ti ń bọ̀ àdẹ̀ tó ti ṣe kàfẹ́ ní ẹlẹ́ni tó jẹ́ innocent ni ẹ wò ránṣẹ́ wo kì í ṣe pé wọn náà innocent lọ títí o láti lọ lé babaláwo láti bá yé ẹ̀jẹ̀ tó sọkọ lọ́kọ tó o sọkọ ìdí dìdìrì ìgbà tó fẹ́fẹ́ ìwọ náà ṣe fẹ́ má fẹ́ eh. ìgbà tẹ ti jọ ń dínà yín gún tẹ ti jọ ń dínà yín gún nù lé o ṣe fọkàn lọkọlẹ kó máa lọ o ṣe fílẹ̀ pọ́nrán kọlọ́kọ́ dùn mọ́ ẹ pọ́nrán gẹ́ pọ́nrán gẹ́ dùn mọ́ ẹ pọ́nrán gẹ́ dùn mọ́ ẹ ó dẹ̀ ń wò ó nà yàwó ẹ̀ pọ́nrán ẹ̀dẹ̀ dùn mọ́ ẹ débi pọ́ ti lé yàwó ẹ̀ dànù tó fi fẹ́ wọ ó wá ṣe wà sọ́lọ́ ṣe wà tó wá lọ́dọ̀ babaláwo igbe kíkún rán yẹn lè jẹ́ tiẹ̀ títí láíláí má tán ra ẹ jẹ́ o tó o bàbá yí ẹ̀jẹ̀ bó ṣe wà pàṣán tá a fi nà yàlé ó ń bẹ lórí àjà fúnyàwó ni ohun tó bá ṣe fún èèyàn kan níbi wọn máa padà ṣe fún ọ̀nà bó ṣe lè wò kó àmọ́ wọ́ ṣé máa mọ̀ pé èèyàn burúkú ayé àtọ̀run ni ẹ́ màmá sáré kiri nítorí ẹ òun máa ti tìyàwó lé nítorí house help nítorí ọmọ ọ̀dọ̀ ó lè máa ti ìyàwó ilé ẹgbẹ́ yẹn ah, tí ò bá jẹ́ bó ṣe jẹ́ ló yẹ kí n fún ẹ ní ẹ̀ṣẹ̀ lójú mi ah, níwọ jọ torí ọlọ́run ní level tó wà yìí ẹ jọ ẹ jọ torí ọlọ́run pẹ̀lú ọwọ́ àgbára yín ẹ jọ torí ọlọ́run yìí ṣé ọmọ ìbò ṣe wà yìí wèrè ìbò ṣe wà yìí ṣọ ẹ ti tú báyìí mo ti túlẹ̀. má ṣe bẹ́ẹ̀ jọ o máa bá mi dè padà ah. gbogbo tó wà lára ẹ tẹ́lẹ̀ o máa bá mi dè padà ah. bá mi yọ ǹjẹ́ ìfòbìnrin bó ṣe ń nà tẹ́lẹ̀ ǹjẹ́ kó máa nà ju bẹ́ẹ̀ lọ nítorí ìmọ̀ ẹ̀fẹ̀ pèsè bí lọ́sọ̀ bá nà tó bá free á tún lọ bẹ́ẹ̀ lómi á tún ṣe bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ gbogbo jọ tú àwọn méjèèjì lẹ̀ kọ́ padà sí action yẹn mo fẹ́ wo bẹ́ẹ̀tì yẹn mo fẹ́ enjoy wrestling ẹ̀dọ̀ owó ìmú ẹ̀dọ̀ ìmú máa lò. Wicked. I'm in pain. Yeah. woman. Woman. Ma worry. Ẹni tó mu àtìdé, òun náà ló mu àtìtù. Just calm down. Ẹjọ́ tó yọ lọ, ẹ yá mi lọ́fọ̀ọ́. Ah. mo fẹ́ pa fún bọ̀bọ̀ yìí tó gùn jẹ jọ fún mi lọ́fọ̀ kan fún mi lọ́fọ̀ jọ fún mi lọ́fọ̀ kan fún mi lọ́fọ̀ kan. Sámú alájọ.